ọ̀pọ̀lọpọ̀ mi òun náà mà bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀ náà ebó òun òun e, òun ọ̀sẹ̀sẹ̀ e, kọ̀ òun ni òun ọ̀sà lọ àìdá ṣé kò yẹ kó tún máa fún òun ní oúnjẹ ọlọ́rọ̀jọ́ bẹ́ẹ̀ fún àdúrà muhammad sallam faqala laysa laka alayhi nafaqa laysa laka alayhi nafaqa a ànábì ni sí dandan kó fún ọ lóúnjẹ mọ́ irú obìnrin wo obìnrin tí yíyọ̀ǹda yanyan ta pè nítọ̀ lákòbá inú bá ti tẹ̀lẹ̀ ọ yàtọ̀ sí irú obìnrin ta kọ́kọ́ ta ní gbogbo ẹ̀tọ́ tíyàwó lé ní lòun náà ṣe kíni lòun náà ní. wọ̀fì lábúdé nínú rìwáyà kan wàlà sùkùnà kọ́dà nẹ́bi tó fi kún pé kọ́dà ilé gbígbé gan-an bọ́bá yá yọ̀ǹda rẹ pé kọ́ wà ń òun dìgbà tó parí ẹ̀dà ni ọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ pòun ni ó lóbìnrin tí a bá ti yọ̀ǹda rẹ̀ ní yányá. fa amaraha ńgbà wá rí bẹ́ẹ̀ amaraha an ta'tadda fi bayti ummi sharik anabi ni ntọ́ wá kún bẹ́ẹ̀ ni pé káwọn ọbọ wá ilé mi ọ̀ lẹ́tọ̀ọ́ sílé ọkọ rẹ̀ tó ti yọ̀ǹda rẹ̀ yányá yìí gẹ́gẹ́ bó o ti lẹ́tọ̀ọ́ sí oúnjẹ rẹ̀ kì ṣe dandan bọ́bá fẹ́ bọ̀ ọ́ lókù bí ọba sì ní láti fún ọ òlétú láti rẹ̀ pé wàá lọ ṣe ìdà rẹ fi bayti Ummu Sharik nílé arábìnrin tá ń pè ní Ummu Sharik èyí tá a mú bí inú fíkìw hadithi yìí láti wílẹ̀ kan pé a ní obìnrin jáwé lónìí àbí wọ́n kọ́ lónìí ó sì dọ̀la abanlé ọkọ míì kọ̀bá lánàá ọlọ́run àti tànàbì mu sallallahu alaihi wasallam. òun ní nísìnyí irú obìnrin tí wọ́n ti yọ̀ǹda yẹ́nyẹ́ ni ó síbẹ̀ náà nàbì nílò ṣe kínní lọ́sẹ̀ ìdá ẹ̀dàkùn gbogbo yìí ti ń ṣẹlẹ̀ lónìí ó ti lọ́kọ mi ọkọ mi náà ni ó fún lówó òwe gan àtọkùnrin àtọbìnrin tí ń bá ń dánrò eléyìí wo ìbínú ọlọ́run ni o ẹ̀dàkùn ẹ̀mẹ́jà fọwọ́ pa òfin ọlọ́run lójú nípa báyìí anabi wíbẹ̀ fún pé kọ́lọ̀ sẹ̀ẹ́dà ilẹ̀ Ummu Shuraik lẹ́yìn náà anabi tún wá ní tilka imra'atun yaghshaha ashabi yáà má lọ dún lé Ummu Shuraik ní títorí kíni tilka mra'atun yaghshaha ashabi Ummu Shuraik alálejò púpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábẹ́ ni máa wálé Ummu Shuraik torí pé nínú ta Ummu Shuraik ni pé ọjọ́ lọ́rẹ́ ọjọ́ ni tí máa ta àwọn èèyàn lálejò òǹkàlùkù tó bá ti wá rí irú èèyàn bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n máa wá ọ̀dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ annabuwa muhammadu sallallahu wa fi a pe iwoto wa nnu ida o leto ati loko lasiko kini lasiko ida a se tun wa ni o wa n bi tawon okunrin orisirisi o ma wobe lannabi fi ni a ah, ma lo le umu shuriki ma ìtàdí ẹ̀ndà ẹbùnà òmìnà maktoum annabi ni a wáyé fún ọ abdullahi ابن أم مكتوم فإنه رجل أعمى إديتي النبي في وبي النبي سالي ابن أم مكتوم ẹni tí ò rí nani afọ́jú ni inú àwọn tí máa pẹ̀rún lójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà pẹ̀ ní abdullahi ibn ummi maktum. tad'ina thiyabaka indahu bọ́ọ̀ bá wà nù lé orú mú nínú afẹ́ bọ́ aṣọ tòkè lẹ̀ ni kò ní nira fún ọ ní tìtorí pé ó bìnà omi màkúmù ò sékìní kò rí na ìdíta nàbí wa muhammad sallallahu alaihi wa sallam nàbí sàlàyé wọn. fa'idà halalti fa'zinini fa'idà halalti bàbá wa parí ìdá rẹ o fa'zinini jẹ́mà ànábì sọ bẹ́ẹ̀ fún fatima bintu Qays kí ni fíkìrì hadith ń bẹ̀yẹn ni pé alóbìnrin ò gbọ́dọ̀ lọ́kọ àìfẹ́ obìnrin tí ń bẹ nínú ẹ̀dá ìmọ̀ ẹ̀dá wọn kọ ni àbí ẹ̀dá àpọ́kọ rẹ̀ kú gbogbo ẹ̀ lè wọ̀ obìnrin tọkọ rẹ̀ kú yóò ṣe ẹ̀dá obìnrin tí ọkọ rẹ̀ kọ̀ kalẹ̀ yóò ṣe ẹ̀dá ẹ̀dá wọn ló yàtọ̀ọ̀tọ̀ èyí tọkọ rẹ̀ kú lóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá àmọ́ gbogbo ẹ̀dá obìnrin yẹn lọ́kọ àyè sí ilé ọ̀bọ̀bìnrin pa afẹ́fẹ́ nígbà tí máa ń bẹ ní ẹ̀dá lọ́wọ́ nítorí ẹ̀ lànàbí ní fa ìdá halalti bọ́ba di halali tó kó nu ìdá tó lẹ́tọ́ àti ní ọkọ fa'dhinini jẹ́mọ́ o qalat falamma halaltu zakartu lahu Fátímà nígbà tó ń parí ìdá òun á lọ bá nàbí sallallahu òun sì lọ bá pé anna Mu'awiyata ibn Abi wa Aba Jahmin khatabani lẹ́nu ìgbà tó ń parí ẹ̀dà yìí o ó di méjì nú àwọn ọkùnrin míì tí wọ́n láwọn fẹ́ fẹ́hùn ọlọ́sọ bẹ́ẹ̀ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam fakọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi wa wí fún pé ama abu jahmin falaya bọ̀cù àtọ́hu an àtìkìhì wa ama muawiya fasalukun laamala La ànábì láwọn méjèèjì tí wọ́n láwọn fẹ́ fi ọ̀ yìí nǹkan kan ń bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan lọ àwọn méjèèjì tí òun ò fi lè pé kọ́ fẹ́ ibi yìí ni àwọn àlùfáà ti máa ní gbogbo inú àkọsọ́nà téèyàn ti máa jàǹbá yàn ìsìláàmù ọ̀gbà jàǹbá láyé àmọ́ níbi tí jàǹbọ̀ tiẹ̀ dá òun lẹni tí wọ́n jọ máa gbé lọ títí ayé kéèyàn wá fi lọ̀yàn kọ́ wá bí ọ́ pé dákun kí lè mọ̀ ń pa àfa àlámọ́yìn ó sì mọ̀ ń hmm, pé kì í serú tóbìnrin ẹlẹ́sìn yìí lè jókòó tì ọ̀wá ni ah, èmi kì í tu yídì kọ́ bá a o kọ́ ti ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ntí yẹn bá mọ̀ yá ah, obìnrin yìí tẹ̀mọ̀ pé gbogbo obìnrin gbogbo ọkùnrin tí ó bá fẹ́yàwó àwọn tóun náà mọ̀ láburú ọwọ́ ara rẹ̀ yọ pa mọ́ kọ́dà yọ pamọ́ ládùúgbò àwọn ìyàwó rẹ̀ bí wọ́n bá wá bí ọ ẹ̀tọ́ rẹ̀ ní kó sọ fún wọn léyìí tí èsì rọ irú ẹ̀ lànàbì ṣe sallallahu alaihi wasallam ànàbì ní orí Abu Jahmi àrùn tí ń bẹ fóun ni pé la yada'u asahu an atiqi ẹgbà rẹ̀ kéé kú ọ̀pá rẹ̀ kéé kú ní èjìká rẹ̀ ìtumọ̀ ìlédè lárúbáwá ni pé yìí máa ń na obìnrin púpọ̀ láyàbọ̀ àtọ́hù àn àsìkò ẹ̀ àwọn míì a máa tú pé kẹsí rustafar pé máa rìnrìn àjò púpọ̀ la rìwáyà mi bẹ tó tú nínú sọ̀híhì muslim pé kánà dọ̀rábàn lè nìta yìí máa lu obìnrin púpọ̀ wa ama muawiya anabi eh, anabi ni ori muawiya fasalukun la mala lahu kò sówó lọ́wọ́ rẹ̀ o anabuwa muhammad sallallahu alaihi wa sallam nítorí pé fatima wá bá nabi ọsọ tinú rẹ̀ fa nabi sallallahu alaihi wa sallam lamẹ́yìn ló wọ́n fẹ́ wọn o lamẹ́yìn náà ló wọ́n fẹ́ wọn o ta ni kó wọ́n fẹ́ nínú wọn. àwọn àfa ò ní fíkì mú bíi pé àti kọ̀ láì fi kí bàbá àbí wàlíyọ ọmọ lóbìnrin kọ́mọ sọ pé ẹni tóun fẹ́ fẹ́ ni pópé nítorí nǹkan báyìí ẹ̀ẹ́nìjẹ́ ọ̀fẹ́ nírò ìta nẹ́bí rí i pé a ọmọ ni ọmọ èké ní ṣe irú nǹkan báyìí irú nǹkan báyìí ní ń bẹ lọ́wọ́ ẹni yìí wọ́n lọ́lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹni ọba jẹ́ wàlíyọ ọmọbìnrin ìmọ̀ bàbá àbí bàbá bàbá abẹ́ntọ́ wà ń po wàlíyọ ọmọbìnrin ثم قال لن إلى النبي واني أنكحي أسامة بن زيد tọ́ba gbọ́ ẹni tó ń mọ̀ tó lè fẹ́ tí ó sì ọ́ láǹfààní tẹ́ bara yín mu òun ni Usama ibn Zayd man huwa Usama ta ni Usama ọmọ ẹrú ànábì ni Usama radiyallahu anhu wa an abi ẹ̀wọ̀n bá ànábì ti rí sallallahu alayhi wa sallam Zaidu. tọ́jẹ́rú fa muhammad sallallahu alaihi wa tí wọ́n máa pè ní zaidu ibn muhammad tẹ́lẹ̀ kọ́lọ́n tó pé ah, ud'uhum li abaihim òun ló bí usama yìí ó dé ní. torí pé fatima náà tuhu ibẹ̀ fún ọkàn òun kí lọ́jọ́ kan rẹ̀ ọkọ̀ nínú ọmọ ẹrú ni pé usama. kódà lójú ayé anabi sallallahu alaihi wasallam nínú tí máa fún anabi ní concern ni pé àwọn èèyàn fẹ́ lè máa sọ pé àbíyá Usama gbé Usama fún Zaidu ni torí pé Zaidu tó jẹ́ bàbá rẹ̀ èèyàn pupa èèyàn funfun ni Usama sì jẹ́ èèyàn dúdú bẹ́ẹ̀ òun ló sì bì wọ́n ní ṣẹlẹ̀ kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan Usama sùn lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam Zaidu náà sùn ànábì ọ̀fẹ́ràn méjèèjì púpọ̀ àwọn ẹrú òun ni pé ó kì í zaidu ni pé hibbu hibbu rasulillah ààyò òjíṣẹ́ ọlọ́run ó tún wá transfer ọkọ̀ yìí lórí ọmọ rẹ̀ náà wọ́n wá ń pè òun náà ní hibbu rasul ibnu hibbi rasul ó kì í sámẹ́nu ààyò òjíṣẹ́ ọlọ́run ọmọ ààyò òjíṣẹ́ ọlọ́run. Kala nabi múláyò èèyàn dúdú ọmọ ẹrú àwọn ọmọ kùrẹ́ṣì ń bẹ o nígboro maka ẹ̀kọ́ là nẹ́bí ń kọ́ wa sallallahu alaihi wasallam bọ̀tí ń bí yìí ká má fi kó lójú ọ̀nà ibi tá a wà ni pé ó lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò nídìí ká wá rorò kúrò sóbìnrin tí e ṣe oníṣekúṣe Usama dudu baba rẹ̀ funfun àwọn méjèèjì wọn ni wọn wá sùn lọ́dọ̀ ànẹ́bí ńjọ́ kan torí pé bíi bàbá là ànẹ́bí wà fún Zaidu ọwọ́dọ̀ ànẹ́bí òun gbé lọ ó sùn sábẹ́ náà sùn ànẹ́bí